èmi ni ògbójúgbójú ọlọ́sà ti kọ́ gílágílá wọ́n bẹ́ẹ̀ o lè ti bájà kẹ́ni kankan mọ̀ bìbí o. èmi zino ló mẹ́sì ẹ sọ fún afọ́júkọ lọ gbọ̀pá kó má bàa ṣubú. ẹ sọ fún wa títí tí ò gbọ́ kó gbọ́jú wọn sábà. zino zino zino zino sinimá titun zino prime story tó gbóná jọjọ tó gbóná lálá ọ̀làsófin nàìjíríà nìyí sinimá tó ń sá tó ń pariwo ẹ̀ sínú ẹ̀ ó lágbára ó ti jáde sá sínú. ṣe rí oòrùn tó ràn yìí kó tó di pé ó wọ̀ mo fẹ́ rí wọn. àwa ti tẹ̀sẹ̀ bodò ẹni tó bá dẹ̀ tẹ̀sẹ̀ bodò kò ní kígbe kó tutù mú. mo kó kí olóògùn fọdẹ. From pillar to post, red man to fire. Confrontation. Appear to disappear. to ready, Zeno. The hunter that was hunted. Not just another crime ó fi gbogbo ara yàtọ̀ action packed movie ni suspense inú ẹ lẹ́jù amarachi igwe ló produce ẹ̀ ibrahim yekini tẹ̀lẹ̀ ló direct ẹ̀ starring fẹ́mi adébáyọ̀ bẹ́sẹ̀ ayigbe yínká quadri kọfí àfọlábí amarachi igwe ibrahim yekini tẹ̀lẹ̀ bukola fagbuyi rotimi salami pípẹ́ akétodé wasila codex àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun zino. That's my final one in Dino! Grab your weapons and deliver yourself! Yeah! nítorí pé ẹ̀rí obìnrin àtẹ̀yìntàn lásán lásán. kò possible èmi Zino hotter than fire no way.